لا تحقرن أناسا في مخاصمتي إن البعودة تدمي مخلة الأسد إن البعودة تدمي مخلة الأسد onílẹ̀ darí ọmọlá. onílẹ̀ darí. láàrí ìyá ọmọlá o. òní láàrí ìyá ọmọlá. má sọ pé nìkan àti ò lè ga o. òní láàrí ìyá ọmọlá. má fojú kéré ọmọ èèyàn kan. òní láàrí ìyá tọ́lá o ọmọ èèyàn lọ́la ròfin àwọn tọ́rọ pé ó lè là ó padà wá bá ẹ fowó àwọn tó sọ pé ó lè là ó padà bá bọ́ wọn. ọlọ́run ló ní àtọ́lá o lọ́la ròfin àwọn tọ́rọ pé ó lè là ó padà wá bá ẹ fowó. àwọn tó sọ pé ó lè ó padà bá bọ́ wọn. ọlọ́run ló ní ìyàtọ̀lá o ọlọ́run ló ní ìyàtọ̀lá o ọmọ èèyàn ló là àwọn tọ́rọ̀ kò lè là ó padà wá bá ẹ fún o àwọn tọ́sọ̀ kò lè là ó padà máa bọ̀ ọ́. ọlọ́run ló ní ìyá àtọ́lá ọmọ ẹ̀yìn ọlọ́lá ròpin àwọn tọ́rọ̀ kò lè là ó padà wá bá ẹ fún o àwọn tọ́sọ̀ kò lè là ó máṣe ọ̀gbọ́n arónípin ọmọ àmọ́jọ́ ọ̀la ni èmi ló ń wò ìdájọ́ kò gbàgbọ́ pé onílé koro ọ̀la ẹ̀dá wọn padà dùn àwọn ẹ̀dá rárá onípín èyí náà fi ń ṣírò ọ̀la. ojú fẹsẹ̀lẹ̀ ilé làwọn ti fi wò mí nínú ayé rí wọ́n tún fi wò mí lọ́wọ́lọ́wọ́ ṣé bọ́lọ́hún lọ pa bídà tó ń fa bára ẹ̀sọ́ bí dire bá mi tún ayé mi ṣe o bá mi tún ayé mi ṣe o bójú ó lè tàwọn aróníkín. ọlọ́run ló ní yàtọ̀ ọlọ́run ní. lọ jẹ́ nínú ẹbí ẹni ni ó lè ṣàwọn tó bí ẹ sáyé tó bá lọ jáwọn náà ro ẹkùn tó tún padà sọ́kò tún gbọ́ yóò dùn ní jojú ọgbẹ́ lọ àádùn yanjú gbẹgbẹ lọ. béèyàn bá sọ pé òlé la máa rọpò máa ṣe ilé ayé wa fàdúrà fi àbáyọ yóò padà dá fún ẹ. ọlọ́run ló ní ẹ̀fọ́lá àwọn èèyàn ló là rọpin àwọn tó la ó padà wá bá. pínpín ọ̀gá lórí ọmọṣẹ́ o tọmọṣẹ́ bá ń jìyà ẹ̀kọ́ṣẹ́ bí kọ́mọṣẹ́ ń ṣàṣìṣe lórí iṣẹ́ kọ́gà ẹ̀wà sọ pé ní òròpó lè fi ṣe ìjẹun kó fetí gbọ́rọ̀ ìbànújẹ́ alẹ́ lára ẹ̀kọ́ tó wá kọ́ ni pé yẹn ò máa sí lára àròpin èwo ni tọ̀rẹ́ sọ̀rẹ́ o ọ̀rẹ́ tó ń mọ̀rẹ́ lẹ́rú torí pé kó tó rí jẹ kó tó lè rí náà ọwọ́ nìyẹn tó bá nígbà mi ọ̀rẹ́ mi mo máa fẹ́ kó ràn mí lọ́wọ́ fowó wà ló gbọ́ kó lọ bá ẹ fọṣọ ó tún bá ẹ fọ mọ́tò kó mọ́ iṣẹ́ ìpínlẹ̀ yìí tó rán ó ti dàrópin bàbá àrópin àrópin ni ó ti rò pé tó bá dọ́là ó lè dọ́lọ́ láàyè ẹ̀ ò máa dá ọ̀rẹ́ má fọ̀rẹ́ ẹ̀ ó lè padà dá fún láyé o tí kò bá ṣe wípé ó rọ pé ṣó wà lè mú bí ẹrú ni ọlọ́run lọ́ọ́ níyà àtọ́lá àtọ́lá o. tó bá bínú tó para ẹ̀ kò lè róore ọ̀la. ọlọ́run ló mẹ́tò tó fẹ́ o ọmọ èèyàn tọrọ òkú tán. ó ní lọ́la tó bá padà wá àdéhùn tó ń wárí fún. àǹfààní tí ó ṣe máa ní pé o yóò jẹ́ káwọn ẹ̀dá tó ń ronú pín wọ́n padà rí pé kó dára kéèyàn bá rọra wọn pín ẹni tọrọ pín tó padà la ooo tó bá jẹ́ kó ti pokùn so tàbó padà tí pé nǹkan jẹ yóò padà wá bó ṣe rí ìwọ márùkún lè láyò padà daṣọ fẹ́ gbọ́ lójú àwọn tọrọ ẹ̀pìn ó padà máa rí ṣe. ọlọ́run ló ní àtọ́lá lọ́la ròpin àwọn tọrọ pọ̀ lè la ó padà wá àwọn tọrọ pọ̀ lè la ó padà wá. Masha Allah wọ́n máa ronú wọn mọ̀ pé wọ́n lè ní mọ̀ká níbi àti bí ló bá gba mọ̀dínà ló lànà bí bá dògbò àgbáyé wọ́n padà jẹ̀rán ẹ̀yìn nílùú mọ́kà bí tán ti lé wọ́n ti ró Mandela pin bó ṣe lọ sẹ́wọ̀n ìjàngbara ó padà dolórí orílẹ̀-èdè títí tó fi kú ogun àròpin nínú ayé mi àròpin nínú ayé mi kọ́dìtàn kó padà pin gbogbo àwọn táwọn lómi pin kí fún wọn lówó kó làjọ pin orí mi tọrọ pé ó lè làjẹ́ kó padà dórí ọlọ́lá o ìgbìyànjú lọ́sàn-án lóru yàrá bìbí kẹ́mi. ọlọ́run ló ní yàtọ̀ ló ní yàtọ̀ láàárọ̀. sọ pé ó lè folúwa o ọba tó ṣètò ọba tó ṣètò àti jẹ àti mu. ẹ bára yín balẹ̀ o. ẹ bára yín balẹ̀ folúwa o. ọba tó ṣètò ọba tó ṣètò àti jẹ àti mu. orí yẹn mímí ò wáré láwa ti mo farabalẹ̀ folúwa ní òwe kò ṣeré fún mi ti kóra láṣẹ ti kọ́ lólúwa mi ò wá. mo tún jẹ́ ń láṣẹ pati àṣeyọrí lọ bá fi sọ̀rọ̀ mi òwe ògo tó yọ kẹ́lẹ́ kẹ́lẹ́ kẹ́lẹ́kẹ́lẹ́ ló tán yánkẹ́lẹ́ gbé padà wá débi tán lọ́nà ni kò jẹ́ kó sáré jù tó bá padà wá lọ kú sọ́nà ni òwò ó ti ń súnmọ́ bẹ́ẹ̀ má jẹ́ kó padà lọ sẹ́yìn mọ́ àlà bó ṣe sọ̀rọ̀ mi àlà bó ṣe sọ̀rọ̀ mi ó pàpàjá sọpẹ́ fún mi náà ni mo fara mi balẹ̀ o mo fara mi balẹ̀ f'Olúwa o ọba tó ń ṣètò ọba tó ń ṣètò àtijẹ àti mu. ẹ bá oore tó ń ṣe nílẹ̀ àná ó ti ra gògùn ewúrẹ́ kan ó tún fún wọn ní two hundred thousand pé wọ́n lè fẹ́ ra nǹkan lẹ́nìkan bá wọlé lójijì two million ló kọ́ fáwọn àná màlúù mẹ́ta àtàpò rẹ̀ sì pẹ́ lẹ́nu bò ìṣẹ́jú kan sí kejì ó ti bẹ̀rẹ̀ sí ní ronú ọ̀nà láti lówó lójijì wípé àbùkù ló jẹ́ fóun òwò ló bá gbòkó lè lọ ó lọ́jà lè wo rówó jí òwe lọ́jọ́ pati lọ́lọ́pàá bá dé sójú àgbo ẹ̀rí wọ́n kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ o wọ́n má kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ o wọ́n fi sí lẹ́sẹ̀ pẹ̀lú ọwọ́ ẹwà yóò pọ̀nù kò farabalẹ̀ fún kádàrá òwe ẹ fara yín balẹ̀ o ọba tó ń ṣètò àtijẹ àti mu ni. ẹ fara yín balẹ̀ o ẹ fara yín balẹ̀ o ọba tó ń ṣètò àtijẹ àti mu ni. máa Sababu sàrádàtì sẹ́ni òrówó náà tó lẹ́sẹ̀ tó ṣe ọlọ́hun ní òwe àwọn tó ń rí náà mímọ̀ ṣe kọ́ ọlọ́hun náà ni ọba tó ń ṣọlá fẹ́ni tó wù kó fún lọ́la ẹ̀ ni ìdí kan sí kejì o tí o fi tètè ṣọlá fún ẹ ó lè fẹ́ dá dúró dìgbà àtàsìkò tó máa níyì ni àwọn kan tó ti lọ lárí owó tó fi lò gba ọtọ́ aṣù rẹ ẹni bá ń kánjú tọwọ́ náà là lọ síbi tí ò dáa tó bá rówó yẹn tán bó ṣe lè wù kọ́ láyé náà tó láyé àwọn tọ̀la owó náà ò máa ní tó ra táyà kan ẹ jẹ́ fara yín balẹ̀ o ẹ fara yín balẹ̀ ẹ fara yín balẹ̀ folúwa o ọba tó ń ṣètò ọba tó ń ṣètò àtijẹ àti mu ẹ fara yín balẹ̀ ẹ fara yín balẹ̀ folúwa o ọba tó ń ṣètò ọba tó ń ṣètò àtijẹ àti mu má fojú kòkòrò sí mi lójú mi ò kúkú ní tẹ́lẹ̀ náà àṣírí mo fẹ́ tí ó bòmí kan má rí dì mí ayọ̀ kan tí ò ní jẹ́ ronú kọjá ayé o àti tẹ́lọ́rùn kí má lè ranjú mọ́ nǹkan òní nǹkan ìfọkànbalẹ̀ kí n lè fayọ̀ pàdé ọ̀la mi ó ti ṣoríire rí ó mà ti ṣoríire rí kò ṣe má má fi kọ́gùn sọ̀rọ̀ mi àtẹ́lẹwọ́ èyí o mo fi ṣàyà mo gbé tọ̀tún náà lé irun má ṣe fẹ̀sìn sílẹ̀ láì ṣe mo ti fara balẹ̀ o ọba tó lànà tó lónìí ò wá ọba tó lọ́la ẹni tó ń ṣètò àti jẹ́ àti mu. ẹ bára yín balẹ̀ o. ẹ bára yín balẹ̀ bolúwa o ọba tó ń ṣètò ni o ọba tó ń ṣètò àti jẹ́ àti mu. òun ni ó ṣètò òun ni ó ṣètò àti jẹ́ àti mu. ọba tó ń ṣètò ọba tó ń ṣètò àti jẹ́ àti mu. òun ni ó ṣètò òun ló ṣètò àti náà àti lò. ọba tó ṣètò ọba tó.